Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. tó bá ẹ̀yin náà lọ ní ike lẹ́yìn ni ò bá pè wá. ṣẹ́yìn náà ní ike lẹ́yìn ókè mo tiẹ̀ fẹ́ ṣe ní Christmas a máa ṣe a máa celebrate àwọn abuké a máa fún wọn ní gift so ṣe rí arábìnrin yẹn tẹ́ bá mọ ibi tó ń gbé so a máa sẹ́ẹ̀lì gift yẹn sí torí lórí ìkànnì àwa àwọn búùyàn àwa àwọn fi ebú ara búùyàn a máa fún ẹlẹ́bùn ni so ẹ jọ all abuke on social media please contact Balo with immediate effect you have a special gift then ẹ̀yin abuke tẹ̀ tí lọ́kọ náà tó jẹ́ pé ó mélòó níyín tẹ máa ń jẹ̀bà àtẹ ọbẹ̀ ńlá ẹ̀bà tútù my advice yín pé contact Balo fún deliverance ẹ ti wọn so and then ẹ̀yin abuké náà tó jẹ́ pé irọ́ lẹ máa ń pamọ́ àwa tá a gánú ayé tẹ máa ṣe part one to one million ẹ contact wa fún ìwòsàn tó péye fún brain evacuation ẹ má wà paranoid o don't be paranoid o make sure you contact Balo fún ìwòsàn tó péye. afam afam ó gbé han hey, good morning àwọn àwọn kàlàbà ti wọlé hey, ìdí ọpọm dèdè ń dì mí ìṣèm fọm ọmọ afam yìí kàlàbà ni ẹjẹ wo ẹjẹ wo súrẹ aláwọ kàlàbà ni hey, ẹ̀yin náà wá lọ́jọ́ ṣe ṣe iná ṣe ṣe ẹsùn ké ni jẹ́rí àwọn rèé o nígbà tó kété bá ń bú èèyàn kan láàárọ̀ abuké tó ń pè èèyàn kan ní àárọ̀ no be juju be that ẹ ìwọ tó jẹ́ abuké tó wá lọ ń bu àárọ̀ tí ìdẹ́ ṣe pé bóyá àárọ̀ yẹn ó ń kọjá àyè ẹ̀ táwa gan ọ̀dẹ̀ tí confirm pé àárọ̀ ni tó yẹ pé àràbù tẹ̀yìn máa ń ṣe yẹn òun la mọ̀ yín sí ṣó ẹjọ́ ẹ fún one star o Margaret good morning how you doing? Eh, is it is it it not a good uh, alphabet? Ah, English. English. English, where are you? kí lorúkọ kí lẹ máa pe irú orúkọ báyìí ní english ẹ bá mi fún ní english name kan irú orúkọ lẹ máa pè ní english. Eh? Good morning God grace please send us stars afẹ́rẹ́ èèyàn kan kó ṣe wà lọ́wọ́ pẹ̀lú stars so I celebrate yabiru force láàárọ̀ yìí ni ṣàdédé ni mo jí láàárọ̀ yìí mo wá ní à ẹ jẹ́ kí n tan kí n start fóònù mi o bí mo start ẹ o àwọn olóògbórí wọlé ta ló kọ ké wọlé kéwù bíi ti báwo aráàlú wo lélẹ́yìí. ṣẹ́rí wọn ṣó díẹ̀ ṣé nǹkan tó dáa ni kí abuké máa pe èèyàn kan láàárọ̀ answer ni o question and answer la fẹ́ ṣe láàárọ̀ yìí please ẹ̀yin tẹ́ wá sí class ah o ní what is going on What is going on kẹ tí o rí pé abuké abuké ń pè àwa tá à ń ṣọjọ́ òbí ó pè wá lárọ̀ is that a good thing is, is, is that not a paranoid attitude why you calling why you why you calling someone celebrating birthday today he calling person are, are you ẹ jẹ́ kí n fi hàn yìí It's because I I I don't speak English. That's why you want to cheat me, Abi. Because I don't speak English. You think I will not? Okay. I will ask Google. Even when I don't speak English, I will ask Google. Màá bè lọ Google. You are now telling me that me I'm paranoid. Eh? That I'm paranoid, Abi ẹnu ẹ̀ wò ṣé ìwà tó dáa lélẹ̀ is it a good attitude ẹni tó dẹ̀ kọ right up yìí abuké ni o abuké tó ń bú yàn kan lárọ ó bì jújú bì dat hello abẹ́rẹ́ dáadáa is that am I audible enough can you see clearly no fóònù tí mo fi ń ṣe chat yóò fi bẹ́ẹ̀ smart dáadáa but mo fi open account yẹn so I have to get a smarter phone but in other words ẹ yẹ kí n fún ní back camera sí wọ́n dọ̀kazi owó bóyá celebrate abiru force ó ní good morning odosians it's Aro's birthday today we will be celebrating the were at House of Iwoho Nation later is going to be loud and fond. so ẹ̀yin tẹ́ gbọ́ English kí la lè ṣe sírò ọ̀rọ̀ yìí ṣé nǹkan tó da leléyìí ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí. Eh, times for the stars God bless. ẹ eh, ṣé nǹkan tó da leléyìí ẹ wò kan tí òkété tó tún wá sunké ẹ eh, ó wá ń bú èèyàn kan lárọ and look at this beautiful lady eh, in our fifties wo bójú ẹ ṣiṣẹ́ rí without make up òkété tó dẹ̀ ń bú ìyọ̀kan láàárọ̀ yìí ẹni kó jí láàárọ̀ kó má tí ì bọ́ sẹ́yìn fítà kó má fi fítà bójú kó gbé rí fèsì ẹ̀ kó kàn ṣe good morning everybody kó ṣe sẹ́ẹ̀fì méjì sẹ́ẹ̀fì méjì péré òkété òkété ò wá fún wa ní sẹ́ẹ̀fì rẹ̀ ẹ̀ sẹ́ẹ̀fì tí a béèrè kìí ṣe pẹ̀lú fítà o òkété fún wa ní sẹ́ẹ̀fì rẹ òkété o fún wa ní sẹ́ẹ̀fì rẹ sẹ́ẹ̀fì tí a béèrè kìí ṣe pẹ̀lú fítà o òkété fún wa ní sẹ́ẹ̀fì rẹ òkété o yà sẹ́ẹ̀fì fọ́tò rẹ láàárọ̀ kùtùkùtù ó tó kunjú òkété fún wa ní sẹ́ẹ̀fì rẹ òkété o fún wa ní sẹ́ẹ̀fì rẹ láàárọ̀ kùtùkùtù ó tó kunjú òkété fún wa ní sẹ́ẹ̀fì rẹ òkété o fún wa ní tẹ́ ẹ bá dẹ̀ rí láàárọ̀ kùtù ẹ padà lọ sùn ni lẹ́ni tó ń mú yàn kan láàárọ̀ lọ́jọ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ thanks for the stars more grace more money in your account ẹ fún wa ní star o ẹ support broadcast pẹ̀lú star o àṣà ò ní gbé yín lọ́mọ lọ o ẹ jọ o ẹ jọ o àwọn ò ń bú yàn bí o àwọn ò ṣe violent o mímú kàn ṣe jí jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi ni mi ni mi dẹ̀ wá tan ni mi dẹ̀ wá tan fóònù mi jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi mi dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ wá pe pé òkété ó wá ń bú ìyọ̀kan ní ara wá ní pé why why why why why so paranoid why why paranoid eh? òkété tó tún wá sunké ó wá gbé ìyọ̀kan lárọ ó ní no no no no no no justice justice justice justice for this fellow woman being tó ń ṣe bẹ́ẹ̀ dè lénìí. yeah fellow Nigeria ẹ bá mi ṣe justice fún this our amiable amiable amiable sister na her real face be this o this lady wey dey see na her real face be this but the person wey come dey blogger, her wey come dey call her aro we never see her real face on social media before na so so filter face we dey see face wey dem don filter if you wan even show im body you go see fit her in belle e go fit her in bum bum he go fit her he go fit her fit her everything come show us then this our admirable sister wey dey do day day today na her real face be this na so she take wake up this morning you see ah, as she wake up she, you see ah, you see ah, the face e just come out natural nature nature nature nature natural you see ah compared to person wey get hunt for back abi wetin you talk my people my people person wey get hunt for back wetin you dey call hunt for obodo oyinbo hunt na wetin which english dey dey call hunt abi no be hunt dem dey call am too ni ike ike for yoruba yoruba dey call am ike person wey come get ike dem come use ike dey call am say na ikekemi ikekemi ikedokas ikekemi ikedokosi ew how ikekemi go come post person picture on her birthday come call am haro ah awusubilayi united nations see to this no no no no no no the un government please see to this on so so media This can be allowed. We know you have a law that supports uh, disabled woman being. So, and we don catch one okete wey e dey for London. E dey bully special people. E dey bully people with disability. We will never allow this. United Nations, please contact Balo, contact me, I will give you our house address. I will give you her phone number. I know her picture. I get her picture. This person wey dey bully disabled wey come dey bully her dey dey dey post the post. oh United Nations I no hear too much English o oh, but if you call me I go explain how the tori take happen for you abeg United Nations see to this see to this see to this UN government American soldier see to this Sambisa soldier see, see to this please this is uncalled for this is uncalled for this is not allowed on our social media today wey be person birthday eh? another person wey be ike ike kemi wey be disabled gangan her own disabled He dey show for up He dey show for im backside e con dey e con dey bully person wey be say her own disable e e package her nobody dey even dey see her outside if no be this ike kemi now wey con dey call her even me me me me i no know say anything dey happen to this our amiable sister because na beautiful face she get and she still dey do small small better for social media see so united nations please we need your help o. Oh we need you to come and rescue this matter before the matter go come pass you with the talk you need to come and rescue us united Nation. why? hypocrite when you don't have respect in hypocrite you respect me and respect you that is calling respect is in hypocrite enough is enough okay. You respect me, I respect you. Respect is an hypocrite. When you don't have respect in hypocrite, don't call me. You respect me. Please let me see your comments. Happy birthday to Abiru Falls. Long life and prosperity. Ìgbà ọdún ọdún kan ni. Ew! Mo máa gbé mo máa mú ọtí wá tá a máa fi ṣàdúrà fún Abiru Falls. Respect you, that's the calling. Mo máa gbọ́ tí àdúrà wà ẹ fún wa ní star o ẹ bá wa share broadcast. come back thank you so much for watching see you next time bye for now.